wọ́n ní akó òun lò kó bá fẹ́ lulẹ̀ ta ni ò mọ̀ wípé ogun ní bọ̀ òun. ta ló fẹ́ kógun jà ta ni ó kógun jà ló wí kalẹ̀. ẹ jọ kábíyèsí kí ni ìpàdé ọlọ́jà ta síwìn gan. ìyá mi ni ẹ la aláàfin. ọ̀hún ah, mi lára. ẹ fi tó kù lẹ̀ mi. ẹ nífẹ̀ẹ́ rẹ̀ gidi ni ṣí ilé múyàwó yín lọ bá lè. ẹ fẹ́ yàwó kí. alábí ọmọ gan. èyí ṣe tó ń wáwọ́ sí ọkọ̀ ọ̀run báyìí. bóyá ìrìn ló yẹ lẹ́ wá wọ́n sápọ̀ ọ̀run. bàbá ńlá bàbá rẹ̀ ò sọ fún mi. kò sí bàbá ẹ̀ tó sì bèrè láti dorí ilẹ̀ bàbá. kúkú sọ fún mi wípé ìrìn àti olórí jọ́rìn lẹ́nu jọ́ yìí kò bẹ́ẹ̀ lára. bẹ́ẹ̀ ọlọ́rọ̀ tá à ń bá sọ̀rọ̀ sódì ni kò lè sọ̀rọ̀ ni. ìwọ lélẹ́dẹ̀ ò ṣèlódì àròkọ òun tàbí mu wá. ajírọ̀bá mi. ayé burúkú ní jẹ láàrin ìbúrú ó ní ọ̀pá àti. ajírọ̀bá pẹ̀lú ọ̀pá àṣẹ mi. èmi ọ̀mọ̀ rí yín òòrí adúrú mi ẹ̀yàgò ẹ̀ má bínú sádúró ni yín ni. mo gbé ìlú fẹ́ ṣọdún àjọ̀dún mi dán ó sì ti di dandan ohun tí ìlú bá fẹ́ kí n fàṣẹ sí i àjọ̀dún omidan.

bí n bá wá lè ṣe bí àwọn bàbá mi ajẹ́pọ̀ mọ àlè níní. Ah! kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ìwọ àtàwọn ẹrúbìnrin yìí. ẹrú yín làwọn olórí lè. tàbí ẹrú tàbí wọn olórí.